الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف مولان وبعلا نجله عن ترى إكاكي قفوا سواجه جاء olùfẹ́wà olùṣìpẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkọ́ ọmọdé ní àtàwọn ará rí àtàwọn sọ́hábà rẹ̀ ìdáwọn ọba kúsànú àwọn anákọ̀ọ́lọ́wọ̀n òbí wa àtàwọn alfáwà àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti gbígbà ọlọ́mọsá sọ́nù wa látọ̀ọ́ tìyànù àdúgbò ọlọ́run kí ọlọ́run kó bá fi àgbékà sí ibi ṣayé àwọn ọkọ àtìyàwó náà a ń dúpọ́lọ́wọ́ gbogbo àwọn jẹmọ́ lórí ìrànlọ́wọ́ tá a ti fún wa ọlọ́wọ́ sàbúwà láti gbogbo àwọn ọmọ wọ́lá àlùbáríkà àwọn ọmọkùnrin òní sí ìdára àwọn obìnrin òní sí léwọ̀ ọlọ́wọ́ sàbúgbò bùkátà olóbìnrin àbí ara àwọn tí wọ́n gbá nínú wa à ń bẹ̀rẹ̀ wọn bàbá fún ọlọ́lá fi tó pé ọwọ́ tí a rò pa gbádùn mọ́fì ààrẹ ti wọ́n náà bá sanu aláyàtọ̀ kẹrù ọlọ́ọ̀lá ilẹ̀ ìlẹ̀ bá kíra tá a fi náà ni sahih buhari ìmẹ́mù wa buhari tí ń kọwa lẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé wa bá ti máa tún mọ́ fún gbogbo ìgbà pé sharia islam ọkọ̀m price àwọn kabi márùn alẹ́ẹ̀tì kọ̀ọ̀dáàtì àwọn ọ̀rọ̀ nípa ìgbẹ̀gbọ́ imani then alẹ́ẹ̀bàdáàtì nípa ìjọsìn ìrún àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ then al-mu'amalat sala fes láàrin wa síra wa aṣòwò ni a gbéyàwó gbogbo ìbáyìí bí akhlaq àtàwọn ìwà ìkíkí ọmọ ènìyàn fúnra rẹ̀ lẹ́yìn náà al-hudud àbí al-iqobat ní ẹbá kìí fi kújẹ ìyà bí kí ni mu'amalat nípa òwò ṣíṣe pàápàá ló ń gba ìjára nípa kí ẹgbọ́n òṣìṣẹ́ kó ṣiṣẹ́ fún yàn ewé ìwò lọ́tọ̀ ewé ìwò ni ọ̀tọ̀ ìṣẹ̀rí à ń sọ́làyé fún wa kọ́lọ̀dí pé yíwájú bó ní sọ́làyé fún kọ́lọ̀dí ká ìmọ̀ mú lò kára imamu buhari rahimahullah باب من أجر نفسه ليحمل على ذاره ثم تصدق به وأجرته حمال báàbù sọ̀rọ̀ bọ́ ẹgbẹ́ kí èèyàn fi rárọ̀ lé fífà kí èèyàn fi jẹ́ kò ṣe libra kò dẹ̀rù ẹrù kò rẹrù kò ṣe alábàárò lẹ́yìn náà ó tọ́ wá rí kò fi náà sójú àtọ́ náà bá sùfàànà wọ̀ tààlà kọ́ náà fún ààrẹ ń bẹ̀ẹ́ kọ̀rọ̀ sínú àtọ́ náà bá kò fi síbi lílẹ̀ حديث 2273 حديثنا سعيد بن ياهيا بن سعيد حدثنا عبي حدثنا أعمش عن شقيق عن أبي مسعود الأنصاري رضي الله عنه قال ما رسلنا أبي مسعود الأنصاري اللهم قل مقيم كان رسول قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أمر بالشركه انطلق أحدنا إلى السوق الحامل ويصيب المد مد فإن لبعضهم لألف الألف لمئة ألف قال ما نراه إلا نفسه ورفنا بمسعود الأنصاري رضي الله عنه النبي صلى الله عليه وسلم تلقى شيء كأنه سنة نوبة àníbi máa pàṣẹ ẹ náwó sọ̀rọ̀ sọ̀rọ̀ ọba ẹ náwó sọ̀rọ̀ náà ọba tí wọ́n pàṣẹ ẹni tí ìgbà lówó lọ́wọ́ nù wa níbi lọ sí ìgbà lè gbà á rù kí wọ́n á gbé ẹrù yẹn lórí ara rẹ̀ tó bá rí mẹ́ẹ̀ kí wọ́n fi sàárà bẹ́ẹ̀ ni ẹlòmíì nù wọn àwọn ló ń bẹ fún níbi one hundred thousand àmọ́ ètò òní yẹn ẹni tó dúró yẹ kùn jùlọ lójú bá òun jù oúnjẹ yẹn lọ ara ọ̀ jíjọ lójú ẹni tí ó ní ẹ̀nà kò ní wò pé ara ah, ilé ìbá ara ọ̀ ó ń kọlù kẹ́kọ̀ọ́ kọ̀ntúbùtì kí ni sí ẹni ẹ̀kọ́ kó bá sọ̀rọ̀ sábẹ́rẹ́ sàrẹ́ rọ̀bà náà wọ́n lọ sọ́jà ọ̀dẹ̀ gbà kọ́ni bá rò ó lẹ́sàn tó lọ́ọ̀bà ó di ẹ̀bùn باب عجر سمسرة باب كيس هو فانتبا فلما يواج فجع اما كان بلوجع ثم يتلوجع ثم قول لنا طبعا بابو شو ما صلاة يسمي انا ما كيكي كما لوجع ده كي كيكو نشرب الاما اما شوك وخلوني تبقوا كاكو كان كيكو تبقى على جاك على جاك على جاك على جاك kó àdàrẹ tẹ̀ lọ sí ṣọ́ọ̀bù tó ń tún ti ra ọjà yẹn ó di wa ṣe ó lọ sí alágbàtà sí tuntun náà ó yàtọ̀ alágbàtà òye ilé yọ yóò dàrẹ tẹ̀ lọ bí jẹ́lí lòórí ilé mọ̀ fi wákàtí ọjà àgbàtà fẹ́ra ọmọ eré àti níta bàtà ó lẹ́ni kọ́sùmà rẹ̀ ń bẹ̀ kíkọ̀ ọdún ẹ̀ ní mú lọ àjẹ́ ẹ̀nà dà fẹ́ẹ̀ ìjọra léyìn kò sí àbúrú mẹ́ àwọn yóò àlọ́jà kò ló ní ṣọ́ọ̀bù yẹn kò olóòrùn ọba àṣà ṣe òye léyìn ọba mú ó ti yẹ

kọ́lá nǹkan orin ẹ̀rẹ́ àgbà lè bùlẹ́bùn láti mú díbẹ̀ tó ọ́dà mọ̀ta ọ́dà ọmọ àwọ̀ àwọ̀tọ́ sí ìgbìn fara gbà wọ́n dí wa àbí kò kọ́lá afẹ́kọ̀ ń tọ́nà fún bùlẹ́bùn kò sábúrú mẹ́ àbí kò tí wọ́n tọ́nà fún bùlẹ́bùn àwọn bẹ́ẹ̀ kò ní máa gba ọjà yẹn ta pé gbájúgbà tó fún ga ní òun ní ṣọ́ọ̀bù pé ẹgbẹ́ ti ṣọ́ọ̀bù lọ́wọ́ ara ọ̀ eléyìí ni ọba mu eléyìí ni tanájúṣ wọ́n pè ولا تناجسوا هل يسميه دين والله تعالى عالم نعم ẹ̀rọ̀tí ní agreement ló ń bọ̀ ní báṣìkì ní fún wọn ó di tẹ́ẹ̀kì on normal ground ó kàn bọ̀rẹ̀ bọ̀ fine àmọ́ black man greater láti fi tèmi ní gbogbo tó bá ra àwọn ẹ̀rọ dalek ẹ̀mí tó wíkọ́ ìyàrá mi ẹ̀kọ́ bó di nìyẹn Allahu ta'ala àti tó wáyé pé ẹni ẹ tó ní òun tó tó ní ilé jẹ́ lórí ẹgbà tó ní òkè ẹ̀rí tẹ́ ń jẹ́ ní owó tẹ́ bá ti ẹ bá mú ìwà ìwé lọ́nà tó ń jà ní ẹ bá mú ìwà ìwé. ẹgbẹ́ ìjẹ́ ẹgbẹ́ kò tó rúmẹ̀ à ń bọ̀ wá bẹ̀ àlàyé ń bọ̀ wá bẹ̀ àdéhùn ní ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀ fún wa. Ara ọ̀ normally ní ti ta ló mọ́ kàtẹ́ ní ọjà gbé kí a ti ní ọjà bá gbé fún àkọ́bá ń ta èmi o one thousand five àmọ́ gbogbo tó bá ta wọ́n lé one thousand five wọ́n ló ní ilé ìyẹn kò sábò mẹ́ ó di wa one thousand five ni mo fẹ́ lórí ẹrù yìí tó bá ẹni tó bá lé wọ́n ló ní alamu ṣòkòtì agreement ni ó jẹ́ wà wallahu ta'ala alam náà lábẹ́ pé àní ní ṣọ́ọ̀bù ẹ̀ àbí tó lọ bá ọ́fẹ́ta lórí. ọ̀rẹ́ kó ní ṣọ́ọ̀bù rẹ̀ ni ẹbí mo lẹ́rú ìmọ̀ akókò fún mi ta ní ṣọ́ọ̀bù yìí wọ́n lọ pé ní bí fún lórí ọjà mi yóò one thousand five ni wọ́n lọ one thousand eight two thousand two thousand ilẹ̀ ní yòókù. lórí mi ní pẹ̀lú fún mo wá gba ọjà lọ́dọ̀ yìí. lórí yàtọ̀ yàtọ̀ ẹ̀ lọ́jà alágbèdà lọ́ọ̀ mi kọ́rìtà fẹ́ àpínú tèmi ẹ̀jẹ̀ ẹ̀dà padà fún mi lẹ́yìn ọgbà mu ó di ọ̀rọ̀ nígbà díẹ̀ díẹ̀ náà ni mo máa sọ̀rọ̀ bíi sọ́dákà àti ẹ̀bà sọ́dákà mo bu wọn ní ẹ̀bùn náà nígbà pé ẹ̀bùn yẹn lẹ́bùn náà mo fi sàárà àbí ẹ̀kọ́ yẹn nígbà ẹ̀bùn lọ́bùn níbi ìfẹ́ lẹ́bùn yọ yóò lò torí èèwọ̀ ní káwọn jẹ sàárà tí wọn a máa lójú kí ni àtọ́ rẹ̀ gbogbo kí ni ti sàárà fún gbogbo orí kí ni gbogbo ẹnìkan ní kí àtọ̀ àwọn gbogbo ẹ̀ náà gbogbo lọ́wọ́ mi bọ́ sí ọwọ́ rẹ̀ ó dí ẹwà Allahu ta'ala alam báàbù ajẹ́rù alìsàmsára báàbù owó ẹ̀ṣẹ́ ẹni tó fún ìmọ̀ àwọn èèyàn لم يرى ابن سيرين وعطاء وإبراهيم وحسن أجل سمسر بعثا سمسار بعثا ما فاوه إيه محمد بن سيرين أتي عطاء أتي إبراهيم أتي حسن بصري موري كي يفو كي يفو أن تفضل ما هو عصريا نيو ويتبوا به قال ابن عباس رضي الله عنهما عبد الله بن عمر لا باس أن يقول بئ هذا الثوب ما زاد على كذا وكذا فهو لحروان جاني وني سيدنا عبد الله بن عمر يقول لا باس أن يقول أصاب يقول بئ هذا الثوب فصحيح فصحيح ما زاد عليه على كذا وكذا قبض لي باي فهو لك يعني. يعني لا باس ان يقول قصب من الكبير هذا الصوم تصوي قولي فما زاد عليه على كذا وكذا قال لي باي باي فهو لك يعني قدي والله تعالى عالم قال ابن سيرين رضي الله عنه رحمه الله إذا قال بيهك بكذا وما كان من الربح فهو لك أو بيني وبينك فلا باس به وقال المسلمون عند شروطهم ثم ورسلنا ابن سيرين إذا قال طبعا بيه بكذا كان كان يبايه ní báyìí 2000 lọ́ta kìlì ọmọ kánà ní rí bẹ̀ mo tó wá jẹ́rì tó wá lórí ẹ̀ àwọn aláka ti ẹni àwọn fàbẹ́yìn àwọn bẹ́yìn ni wọ́n bẹ́yìn náà pẹ̀lú aláta pín ìrì orí ẹ̀ 1500 2500 kìlì 500 ni ibi a 2500 ibi pẹ̀lú aláta pín 500 lórí ẹ̀ fara bá sà bí kò sábúrú mẹ́rin kàmìsí àmì sọ pé almuslimuna inda shurutihim àwọn musulmi lórí condition bá bí kàrẹ̀ fún àwọn ni ṣeré agbá ìráyè kìí condition iye báyìí lẹ́mà tó kìí tí báyìí ó lè ní wọ́n gbà tí wọ́n ti nọ́ọ̀sì kọ̀rọ̀ àràbí nọ́ọ̀sì hadith kò sí àbúrú ń bẹ̀ ó di yẹwà wallahu ta'ala náà حدثنا مسدد حدثنا عبد الواحد حدثنا معمر عن ابن طاووس طاووس عن أبيه عن ابن عباس رضي الله عنهما نهى رسول الله صلى الله عليه وسلم يتلقى الركبان في شرف الله قفوة كما لك قد يوم تنقض أبو وجه لجوانا الركبان أن تنقض أبو وجه تريد مزيدا كامو ناكامو نمسان كريم قدين ولا يبيع حاضر للدادي على عليه كان كفار فمارو كتوا على وكم كنت أبو أجع دوا كاري ولا لما عاد صدي أنا بدي أبي صدي أنا أو ما وري ما ما بوتا راو قولي قلت يا ابن عباس وأن من هو عبد الله بن عباس رضي الله عنهما ما قوله لا يبيع الحاضر للنادي tún ní túnmọ̀ pé ara rí òkúrò tàbí fún ara oko fún kuma on behalf of ara oko ara yẹ kúrò láó simsa àgbẹ́pọ̀ oní ọgbàdà ẹ̀ta lóní ọgbàdà ẹ̀ta completely 2275 قال اليهجر رجل نفسه من المشرك في أرض حب سيكون مسلمين في رأيه سيشاء fún ọ̀ṣẹ̀bọ nílùú kankadé àwọn ìlú tá ní àwọn ìlú bí mẹ́ta ni ní dárùn islam dárùn islam ilẹ̀ islam ni àti jú eré ní rúsàdé àlónì ṣẹ̀kọ́ àríkọ̀ tó tán ọmọ ìlà dalek àti jú eré ní ìlú nàìjíríà ní sàmtò ní dárùn hajj ìlú fanfani àwọn pẹ̀lú àwọn kẹfẹ̀rí ìdúgbẹ́gbẹ́ máa ti ń sàwọn àfẹ́lẹ́mọ̀ sí nàìjíríà níbòmí ẹ̀wẹ̀ tí bá kọ́ ń pa àkídà wọ́n pa ìbádà àwọn àdájú ní ìtumọ̀ lọ sọ ọ̀dọ̀ mọ́ sí fún ẹlẹ́gbẹ̀ẹ́ kò rú ẹ̀ àwọn jẹ̀mọ́ àtàwọn wá láti Saudi àwọn amọ̀ lọ sí gómi nígbà yẹn gómi kíkà bí òtítì sílé tí òtítì títà ọmọ ìrajọ̀ níwájú àwọn mẹ́rin tó jẹ́ ara Saudi ẹ̀wọ́n wà ní ẹ̀yìn àwọn lọ from class to class náà kó lọ́lọ́ preschool preschool nípa wọnú class yẹn báyìí torí àwọn obìnrin ní àmìrù wọn ọkọ̀ padà yìí lọ́dún lẹ́dọ̀nà mẹ́fà wọ́n yẹ́kùn sí inisa sí inisa sí inisa àwọn obìnrin wà ń bẹ àwọn obìnrin wà ń bẹ àwọn obìnrin wà ń bẹ àwọn yòókù yẹn wọ̀ wọlé náà wọ́n bá wọlé throughout ojú àwọn student yẹn orí bọ́ọ̀dù kan wò nígbà sọ ọdún gbogbo ń lọ ẹ̀rí bá ń lẹ́kẹ̀ àwọn orí bọ́ọ̀dù lóòótọ́ ẹ̀kẹ́ láti nìsá àwọ̀rẹ̀ jẹ́ àìsàn ọmọ ogun wọn class náà kò bá mú lóòótọ́ àfọ́nàdàn ti wáyé àrọ́gbọ́dá sí àrọ́gbọ́dá sí ó di àwọn òfin yẹn kò sí lọ́gbọ̀ sí wa kó sí lọ́nìí bá ní àà ah, ẹ̀rí ti báyìí ẹni ká ọmọ yọ kàwé nù amẹ́rù sàwọ́dí àrẹ́kọ́ náà ti nọ́ọ̀sì ilẹ̀ yunifásitì ó di ọ̀sán ní kíláàsì wọn ọ̀sán ní ẹgbẹ́ primary school Abu àwọn obìnrin yìí gbogbo yìí gbàdáyé lóbìnrin ní ìwọ̀n kọjá ìmẹ̀ ẹ̀rọ mi ìṣẹ̀gbẹ́ ìbáníyìn káwọn ọmọkùnrin fún àfihàn nàìjíríà láti ẹ̀rí ti ní primary ọmọdéla ní secondary school ọmọdéla university nǹkan alibaba fún jamiu umar kura ní madina mẹ́ka ní ìsìnkú jamiu umar kura kọ́ lọ pé aziziya làwọn obìnrin ó gbìyànjọ ọmọdé jamiu àtàwọn obìnrin the same kò ìdájọ́ obìnrin ẹ̀sọ̀ fún ìdájọ́ wa ní nàìjíríà bí àwọn mọ̀hàmàlá àtàtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí wà wallahu ta'ala ààrẹ̀ ó yé wa ó ní ẹ̀dọ́fẹ́lẹ́ عمرو عمر بن عاص حدثنا عبي حدثنا أعمش عن مسلم عن مسروق حدثنا خباب قال كنت رجلا حينا عملت للناس في عاصم ابن عام ممدين كم نعم شغله وانشفوا ناس اما وائل فاجتمع لي عنده مواقف وشتقه قدوا الوضع دوري كتبين فاتيتوا أدفاو مواقف كتبه مثل فقال والله لا والله لا أقضيك حتى تكفر بمحمد صلى الله عليه وسلم ẹwọ́n tí ẹdínlẹ́ ẹ̀dùn kẹfẹ̀ẹ́rí ní wọ́n láì owó ṣẹ́rẹ̀ ìní fún àtúbálọ̀ bọ̀dí ìgbọ̀lọ́kù ọba fi hàn ṣẹ́rẹ̀ wọ́n owó ṣẹ́rẹ̀ ìní fún àtúbálọ̀ pé ọba bọ̀dí ìgbọ̀lọ́kù fakóòtù nínú ọ̀nà pé a máa wọ́n láì àtàtẹ̀móòtù ìtúbọ̀ àtò fẹ́lá ohun tó fi kú tó fi bí ọdí inú ní alágbàgbọ́ pẹ̀lú àdúgbò ìpìlẹ̀ wọn náà bú wọlé àyè tí tó bọ̀ tó fi kú tó fi bí ọdídé bí ò ní agbẹ́gbẹ́gbẹ́ قال وإني لميت ثم مبعوث فهي sọ gbà pé mọ́kù tí wọ́n tó jí mi gbé ìṣẹ̀lẹ̀ ìbáhùn tí wọ́n bà pé ọdún ìdè kan bẹ̀rẹ̀ mùsùlùmí náà pé tí ìfi kúrò tó fi jí dìde ìní aláìgbàgbé kọ́lá mi sẹlẹ̀ ọwá ni ẹ máa tó wá kòtù náà bẹ́ẹ̀ ni rárá fa iná ọ̀yẹ̀ kónú ní fún mẹ́rin wọ́lọ́dún ọlọ́wà mẹ́rin máa ti ta'ala ọlọ́run wá torí ẹ̀sọ́ àkàrà afọ́ra àìtàlẹ́lẹ́rẹ́ káfàrà bí àyàtìnà ọlọ́run ni ẹ̀rí nítọ́ ni tó yà kìfìrí pẹ̀lú àwọn àmì wa wọ̀káyàlá ọ̀tìyà ná mẹ́lẹ́nu wọ́lọ́dá àà dájúdájú bá ti ní wúlọ́ pọ̀ àti mọ́tọ́pọ̀ mọ́ ìlà dárí ọlọ́mọ́tọ́ sọ́wọ́nù ọlọ́ba láàánú wa láàjára kìámù báàbù tó tẹ̀lé باب ما يوتى في الرقية على أحياء عرب بفاتحة الكتاب باب تقرأ أن تصحوا كل أن تصحوا رقية هو أما دلي دلي للأربعة في رقية بسكر الفاتحة هذه لي مواما فاصورنا لما في القرآن سيكون يدوه ما إلى ذلك أوليوة قال ابن عباس للنبي صلى الله عليه وسلم قال ابن عباس رضي الله عنهما أحكم ما أخذتم عليه أجر كتاب الله انتداد كما باعوا ويعللوني ننكرا ولوبا انتداد كما بولولوني ننكرا ولوبا وقال شعبي رحمه الله لا يشترط معلم إلا أن يوتى شيئا فيقبله إذا شاء أصاب الشعب يقول معلم لنبجمه ولقل لك القرآن بلك وغسل إلا أن يؤتى ثم شيئا مفنين فليقبله أودين لو àwọn tó máa lè fi kúrò fáwọn ìtọ́jú ما kiri tààlọ̀ fún ọ̀rọ̀ من شعبي ويني ورحمه الله وقال احكم لم اسمع احدا كره اجل المعلم ويميو بوتن ذكا لا اسمع احدا كره تقفوا حسبه في معلم عندكم لكم وآتى حسن دراهم عشرة حسن ما فنيني حسن بسنيني دراهم نوع ولم يرى ابن سيرين بقدر إتحاء قسام بعثا بين ابن سيرين والسياء قرابهم به يعني يقولوا لي وقفوني وكان كان يقال صوتا أو كان أو لما يقول صوتا هو حرام ورشوة ببرايبني في حكم من دجو وكان يوتون على خرف هما باوي هما فنيا lórí pé èyàn kọ́yàn ní kéwú àbí bẹ́ẹ̀ wọ́n pé iná akúmá àlẹ́ 2276 أبو نعمان أبو عوانا عن أبي بشر عن أبي متوكل عن أبي سعيد رضي الله عنه قال عمر سيدنا أبي سعيد الخدري رضي الله عنه قال ان انتقل نفر من أصحاب النبي صلى الله عليه وسلم في سفرة سافروها أما صعبين يهجوا أما صعبين عليه السلام يهجوا يقف بأموين يتسلوني حتى نزلوا على حي من أحياء العرب وادي تكانين ومالته والأرباوة فاستضاعفوهم من بين كان بين وبين كسولهم وما فعبوا أن يجايفوهم كيف ونين كبيرهم fọlógídá kéèdù akéèkéé àbí èdè bá san olórí ìlú yẹn aṣíwájú wọn sẹ́ẹ̀dẹ̀ lọ́dọ́rẹ̀kẹ́lá àti àríkìdẹ̀ fàṣáàwọ̀ ọ̀lọ́hùn bí kò lè ṣe wọ́n gbágbìyànjú lórí gbígbá àti yọ oró yẹn kúrò gbogbo jọ́nìyàn láyé ń fa òṣèlú gbogbo jọ́nìyàn kò tún àpá ń bẹ̀ nígbà ń pariwo náà ni ọ̀kà alábàádùn على هنا نقول لو أتيتم هؤلاء الرحة الذين نزلوا لعله أن يكون عندهم بعض شيء قال لهم أنا جسوا واسيا فمن جاءت دعوانا الجيد كانوا دين كتموا لفوا كانوا فأتوهم قبابا فقالوا يا أيها الرحة أي دمك الرحة أي جماعي دمك الرحة أن يتجمك على الله àmọ́ sí ẹ̀ta mẹ́sàn láàrin mẹ́ta sí mẹ́sàn ló ń pè ní raf ó ní ìwà náà ìnà sẹ́yìn náà lóde gọ́ látíwájú wa nǹkan san fàáfẹ́ náà láòbí kó lè ṣe gbogbo nǹkan láti lè fún láyẹn fọ́ọ̀ kò sí láǹfààní fàáṣín dá àdúgbò kò mi ṣe èyí sẹ́nì kan ní nǹkan tó lè lò fún قال بعضهم نعم بني والله إني لأرقي مما عدوا ما تسي ولكن والله لقد استجديناكم فلم تضيقونا تضيقونا ما انا دي اواصل كيف قالوا من لاسا كان كيف على الجواب على الجواب فما انا براك لكم حتى تجعلوا لنا عدلا يميو يواني في عدوا في قولوا لي أكتب فوالي سنة فصلهوهم على قطيع من الجلد وانتعون فوانينا فانتلك ينصل عليه فيقرب على الله ويقرأ الحمد لله رب العالمين سبا كشة الفاتحة فلما مسك من الإقال فكعندما فكعندما أثبت bí àìkú wọ́n tú okùn kú lẹ́sẹ̀ rẹ̀ ni bí àìkú wọ́n dì mọ́lẹ̀ dáre kí wọ́n tú okùn tó ń so mọ́lẹ̀ kó lẹ́sẹ̀ yàní nǹkan yẹn kó láti kẹsẹ̀ fàǹtàrà kábímọ̀ yẹn ṣe ọmọ bí i ọba jẹrẹ ọba jẹrẹ ọba márùn láti kéré ọmọ bí i kálbàtà àti ìgbéra kama فقال أوفوهم أجلهم الذي صلوه عليه tó bá fún ní ẹran wọn tó jọ ṣe agreement lórí àkàrà bá àdóhùn ọ̀tíìmù wọ́n zọ gbogbo náà pé ẹ̀pìn kààrà lẹ́bí rọ́kọ̀ àjọ ìpá sàdúwà yẹn gan tí rúkẹ́ yẹn gan àmì láti alò àtà náà ti nàbí حسب بن قالوا نظرنا ما يأمرنا أعزي تنجب صفوان قدموا على رسول الله صلى الله عليه وسلم ذكروا له ما بني سلم ما في الكتلة مباروين كثير تسلة فقال ما يدريك أنها رقية هذا اللي قلت فيه وتوصيفات هيتدركي يعني في عدوى لنا قال قد أصبتم ثم قال نجي أسديدي أسديدي أقسموا واضربوا لي معكم سهما أكي أما يستفينا معه أكي أكي يستفينا معه أبيك رسول الله صلى الله عليه وسلم النبي وأبوانه وأرانه قال شاب أدفنا أبو بشر سميت أبا متوكل بهذا نعم الشعب ذلك أبو بشر يقول يسمع أنا سميت أبا متوكل أنه أبا متوكل صره والله تعالى عالم هذا ما يعني صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله لا يكلف المعلم الا ان يطيع. في حديث بعد الصحابه يعود الشخص في ما في يوم مع بالي معلم الله يقول لك اقرا في يوم وان تاج àwọn eléyìí tí wọ́n tí wọ́n gba ìwúrẹ́ yìí

kuma sọ̀rọ̀ lọ́kà tó mú tó èyí jùmọ́ ẹjá múra sí fẹ́ rí o àpẹẹrẹ tààrù kí a mọ̀ sí fẹ́ tó mo bá ń kí ló dìgbà fúlàní tí yorùbá yorùbá fi èmi ọmọ ògbómọ̀ṣọ́ èmi ògbómọ̀ṣọ́ fúlàní ìlọrin máa tó yorùbá mi fi àpẹẹrẹ tí yòówù sí yọmọ àtàbí nínú àwọn ayáto kúrira àwọn àmì ńláńlá tààrù kí a mọ̀ fi tó fúlà ní kóòrùn yọmọ títí títí tí wọ̀ òun bẹ́ẹ̀ yọmọ fúlàní máa tó yorùbá yorùbá fi ìdádójú ọ̀nà bí eh, abbas náà ni kúnnà tó ìfà bí sí yóò ní wà alùkùn sàlám Àwọn ọmọ ìdájí ilé ìwé ṣe láti ilé ẹ̀fẹ́ ní ipò láti ilé ẹ̀fẹ́ ní ipò dá sí ìlànà wọn lórí sí ìlọ́pàá ọ̀pá. wọ́n ń dá sí ìjọ kan ní wọ́n ń dá sí yẹn ìjọ kan ní wọ́n ń dá sí kódà àwájú ló fi lọ́wọ́ tó tẹ́lẹ̀ rí sí fáìn àdẹ́gbà àwájú kọ́ fi ojú ìṣòro ló fi lọ́wọ́ lọ́wọ́ wọ́n jẹ̀ fẹ́ àlọ́ ìjà láti kéde kí lójú ẹni tí wọ́n fẹ́ iṣẹ́ ni wọ́n fẹ́ mú lọ́ta ni wọ́n fẹ́ bá mú ẹ̀jẹ̀ wọ́n fẹ́ bá mú jẹ́ ni wọ́n yóò tàwájú tàwájú mọ̀fẹ́ rí kẹrẹsìn ti kùjù iye báyìí wọ́n ti gbìyàn ọmọ yàrá dáa ilé ìjábù nàfẹ́ àní ó díye wa wallahu ta'ala náà hmm. wọ́n wọ́n pé ọ̀sùn náà náà sọ pé ó fún wọn náà ní wọ́n kà kúrán fáwọn lẹ́yìn tá a ti tẹ́ sí ọlọ́rẹ̀ jù ṣùgbọ́n àti ọgbọ̀n ìsìn ó ní ẹ̀ẹ́ ó fi àjẹ wọn lórí tí wọ́n ti ẹ̀ ó di wà náà ìwọ́jọ́ á ní kọ kúrán a ní rangas ní Bauchi State 1994 làwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí wọ̀bẹ̀ ọ̀ṣọ̀dáwà èyí yẹn ló kìfẹ́ yìí pàálù lẹ́kẹ̀kẹ́ nílé christian louis fún gbọ́dọ̀ ní òun kìí sílẹ̀ nìkan lórí christianity mẹ́kàn bá láti christianity yẹn àwọn kan wá wà ní wájú tí wọn òkè ńlá kan lọ́la wọn láàrin àwọn gbogbo wọn pè ní bíjar dára wọn pè wọn àwọn musulman wọn bẹ̀rẹ̀ láti lẹ́kí méjì fún musulman láàyè fún mọ̀ fún adúmọ̀ lọ fún bá ọ̀fẹ́ bọ̀kùn nínú ìwé ẹgbọ́ bákan wọn kò lọ ní ti bá wọn bẹ́ẹ̀ tẹ̀ ní bí ìsìn wọn fún bí wáyé ẹnu ọgbà wọn lálejò kí máa ń gbà lejò lálejò olóòtà ló náà olóòtà ni wọn gbà lè ọmọ ọkùnrin wọ̀ lù ní bàbá tó wá ní òun òun gbà wọn láti bá dínkù máa dínkù záwòrì òun àwọn òní wà lọ lù yẹn wọn àdúkò ní wájú záwòrì ẹ̀yìn wọn sọ̀rọ̀ lọ́ọ̀bá tí wọ́n àsọ̀rọ̀ tó wò tún òun mẹ́rẹ̀ lálẹ́ ààrẹ 1999 five years later kò sí kékeré kẹlu yẹn mọ́ ọ̀kẹ́ akérèké yẹn tọ́ọ̀kì rẹ̀ ń sọ di mọ́ọ̀kì àwọn ìgbà lẹ́yìn àwọn ni wọ́n wọ́n ní ẹnìkan ní wọ́n ń pè ní kásẹ̀l yọ́n mọ̀ ní wọ́n mú lọ sí nìṣàw wọ́n lè kọ́tù wọ́n padà wá wọ́n sì dára lókùnrin ara àwọn ará dẹ̀rẹ̀ jìnnàdìní ara dẹ̀rẹ̀ gbogbo wọn tó gba ìṣẹ́lẹ̀ lọ́tọ̀wọ́ Hassan ó di wa gbogbo ìṣẹ́ ìgbà yà ilé ìkọ̀wọ̀ sí wọ́n lálùbẹ̀ ló fi bá wọn jà ó di wa yóò yà ọ́ pé àwọn mùsùlùmí àwọn sóòwì ní tùsí bí mo ń wí kò ju bí seven kilos lọ sí bauchi yana tafa balewa kílé miya o miya òun fifty seven kilos ní bá ń lọ báyìí wọ́n dé débi dé bauchi láti ti bauchi wọ́n dé ṣẹlẹ̀ tàwáyà tinubu báyìí ó di wa ọlọ́ọ̀bà kó sànù wa àwọn ẹ̀ka ń bímọ bí bí ìrántí wọn ni mo ti wá rí wọ́n so peaceful lọ pé wọn ò wọ́n rí bàbá wọn islam ẹ̀dọ́ ọkọ̀ wọ́n fi àwọn ògbà islam nínú ọ̀bì ìgbà ìṣẹ́lẹ̀ nìkan kí wọ́n máa mẹ́wàá ẹ̀rẹ̀ tí wọ́n níyàwó mẹ́wàá tí wọ́n nìkan kí wọ́n máa dákun wọ́n sì ní agbára ọkùnrin da ń dákun bẹ̀rẹ̀ gan-an wọ́n sì ní agbára gan-an tí wọ́n bá kọ́ ọmọ ọmọ twenty kò musulmi kẹ́bi yára mu ìṣẹ̀lẹ̀ ìgbà mu àìsà jẹ́rí ìgbà ọmọ 20 next year láti bí ọmọ 100 ó ní láti bí ọmọ 100 àwọn ará kánú ọlọ́run wà fún ẹlẹ́sàn rẹ̀ àwọn ni wọ́n ràn lọ́wọ́ gan-an wọ́n ràn lọ́wọ́ gan-an wọ́n ti kọ́lé kíkọ́ wọ́n ti gbájẹ́jẹ́ àlọ́ àrí mọ́ṣínì márùn-ún tó ti rà anur foundation kan gbogbo fún wọn tó ní tí wà ní káàkiri àwọn gbèrúkọ yẹn ó dìde wà lóde nìyẹn nígbà mùsùlùmí a week ó wá mẹ́fà ọlọ́run kọ́lọ́ yọ wá obìnrin amẹ́ríkà kìí lọ bí ó jókòó síbẹ̀ mọ́lọ́wọ́ ní kí wọ́n bá ṣe ó ti lọ sí kenya ó tẹ̀lé kó ìgbàwọ́n ni pé báwọn ti ẹ̀sẹ̀ sí àwọn aláwọ̀ dúdú ní àwọn ìlàwọ̀n sí àwọn òṣìṣẹ́ àbọ́dẹ́gbẹ́ àwọn ọmọ àwọn ọmọ wọ́n wá lọ pé kenya lè kọ́ àwọn aláwọ̀ dúdú wa àwọn pẹ́sẹ̀ lè yóò kọ́wàá ọmọ gọ́ọ̀nà wọn wọn náà kọ́ máa fi láti lù yẹn wọ́n lè rán bàbá yẹn bàbá tó bá islam yẹn 96 years old ọkọ̀ máa rẹ̀ sọ̀rọ̀ ìmáà ọba ọtún sọ́lọ́ kọ́ rẹ̀ àwọn ọ̀rọ̀ sí àjì àlàmú máa lù àwọn bàlá tó wà bẹ́ẹ̀ nìyí bàlá tó gọ́ọ̀nà wọn ní bíṣẹ́ sí nìyí àti tó kù ó bọ̀ wọn fi ràn wọn lọ ó bọ̀ wọn fi ràn wọn lọ jù wọn ɗan ya ɗan jita kuma ka za shi suleiman kuna lafiya duk ɗayan nan ne a yana na yi na nafila kulle na lura wani na tuna da kuma kuma da wani a alif saka magwar rai a kai ai yau ga friday ne wajen mai kabbalai ne kuma ya zare mutane 27 suka musulunta rana asabar mai zuwa kuma akwai mutanen da za su musulunta da wani sarki karni káàkiri kìíràn báyìí pé àwọn èèyàn ń ta ẹ̀pà àwọn èèyàn wọn rákà wọn sí ìgbà ìsìlámù bẹ́ẹ̀ ni àwọn tí lọ àbíkó wòye àti wà ń bẹ̀ tí wọ́n àwọn àbẹ̀ lọmọbìnrin kan dípò lọmọ àrùkú fún kálmà àwọn ìsìlámù sí ìbẹ̀ wọn táwa tí wọ́n tó sí wọ́n táà sí nìkan kí a kó gbọ́lọ̀ tó kàn bá mú ọ dúó ó di ẹwà àwọn just in tó tí ò sí kó bá tìrìlì lọ ìpínlẹ̀ ṣáì ọlọ́mọ ẹni mọ̀ àìdámọ̀ yìí bí kí n náà mú náà mú àwọn yìí náà fẹ́rẹ́ bí káwọn ní bí sẹ́yìn bá àwọn sì wá sẹ́sìn àwọn bí sáta aláwọ̀ búrú bí táwọn òkè àwọn oníṣẹ́ bí fẹ́rẹ́ sáta aláṣà aláṣà oníkẹ́ lọ́gbọ́rọ̀ yẹn ní news tó wá wá bẹ̀rẹ̀ tó kan fún wa nígbà tí sultan lọ kọ̀ǹtàkì kan bí sẹ́yìn fún ilé ozin kìkì sílẹ̀ ní onímọ̀ fífi sultan àwọn windo ẹ̀ka àròkọ ni wọ́n àwọn windo ojú ọ̀hún tó náà lọ sí sultan ara o ilé ìdá àjùmọ̀ lọ wọ́n á yọ kwami wọ́n á fi bí ẹtì aluminium sí wọ́n ti bu àwọn windo ẹtì ti bà lórí náà máa ń sàwọ́dí àìlọ́wọ́ gba àwọn àfáà márùn-ún láti bọ́ sí láti àwọn afá máa ń rìn ní wọ́n ń sa eight hundred thousand fún wa every month eight hundred thousand ní fún wa every month tí wọ́n ń kọ́ wọn ní kéwìn ní oko yìí ní ọkọ̀ bá aṣọ ọlẹ́sìn rẹ̀ ọlọ́mọ kó bá fọ́ wa náà láti kà láti bẹ̀rẹ̀ kọ́ ọlọ́ba. mi, ọ̀dọ́ mi wọ́n alálùbáríkà mo gbé alálùbáríkà àwọn aráńtí mo ń mọ̀ nǹkan mi ó yọ kó kọ́ ọ̀rẹ́ tèmi nìyí kuwa ni arziki alalibarka a'a ma ni ma musu ko alalibarka o o de ye ìjọ wulo nu kama nafi fẹsi nu o de ye o ti kọta nu kò ní di adjustment kankan ma kò ní di kankan ma o ti kún àbí àwọn ti kún fúlàní kankan ọ̀rá nǹkan kankan kankan ma. aa mi ò gbọdọ̀ bẹ̀ o. àwọn ń o lọ lọ́wọ́ tí mi ò ẹni tí wọ́n ti lọ